Finally, saboteurs, deceivers, people who are against progress of Yoruba nation, they have all been found out. They have been caught. This is serious. This is what we have on our hands right now. As you all know, progress is not something that comes easy. It comes with a lot of ups and downs and battles, and that is exactly what Yoruba nation has been facing. Biafra, on the other hand, they are going through their own. One of the people who stood up to fight is in DSS custody. Right now, Sunday Adeyemo Igbowo, luckily for him, he could not be murdered. He could not be caught by the regime of Buhari and, of course, by the support of certain elements in the south of Nigeria, Yorubas, etc. Sunday Adeyemo Igbowo He is where he is right now, even though he is not in his comfort zone. Now, there is a very important one because people have been saying, Parking Toye, what did you do with the money? Sunday Adeyemo, what have you done with the money? You want to make this long, so we will keep bringing money from the diaspora, so we'll keep contributing money. You want to make this like a business for yourself. You want to make this a retirement journey. They say they applaud Madam Onitiri because she came out to quickly declare Yoruba nation. And it seems as if she is very fast. She knows how to go about it. And this has brought about this court. Now, I want us to listen and I want us to listen to this to the end. Fún wa gbowó ẹ bàbá wa náwó bàbá wa ṣe gbá bàbá wa ṣe gbọ̀n ni ìjàngbara àwọn millions of people ló wà nínú country tí wọ́n sọ wípé wọ́n fẹ́ ti yọ kúrò nínú location four one nine àwọn bàbá yìí kúrò ní ìlú ìlú òkèrè nítorí wípé wọ́n gbọ́ ìpè ẹ mọ̀ wípé tí olódùmarè bá fẹ́ lo ènìyàn agogo a máa ró kogo kogo kò sí ibi tó bá wà kò sí bó ṣe fẹ́ ṣe ṣe kò ní lè wà convenient níbẹ̀ àfi kó lọ síbẹ̀ torí tí olódùmarè ò bá tí ì dé nìkan ṣoṣo ni ẹ máa ma sọ wípé ni iṣẹ́ yẹn ò tí ì níwọ̀n yìí lára tí olódùmarè bá dé wọn àwọn èmẹ̀sí ọ̀run tó fẹ́ ẹ níṣẹ́ yẹn máa make sure wípé wọ́n kó sí ẹ ní násòlú ẹ ò jẹ́ iṣẹ́ tó rán wọn ò jẹ́ iṣẹ́ tó rán ẹ gẹ́gẹ́ bí àwọn bàbá yìí ṣe wá kó sí pẹ̀lú àwọn àgbààgbà tó kù tí wọ́n rọ̀gbà yí wọn ká. Hi everyone, welcome on board to Hopper.tv. kò dìgbà tẹ bá ṣẹ̀ṣẹ̀ wá ń wá ìgò kiri kẹ torí ṣúzí wọn ṣúzí wọn máa ń wá automatically ẹ má máa confuse ara yín ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ máa confuse ara yín ṣúzí wọn mẹ̀sáyà kan mẹ̀sáyà tó máa ń yọ èèyàn kan kúrò lóko ẹrú ó máa ń wá automatically ní kò kí n ṣe pé bóyá ẹni tá àwọn tá máa ń sọ̀rọ̀ wọn yìí wọ́n lè má ṣe olóṣèlú rí wọ́n lè má practice politics rí ẹ̀kọ́ rí wípé nínú ìhà oró ibì kan ló máa wà lókọ̀ máa ṣe kíni lókọ̀ máa jáde tó bá dẹ̀ sọ̀rọ̀ ní múmẹ́ǹtì yẹn gbogbo ayé ló máa gbọ́ nítorí pé a ti kọ́ ọ sílẹ̀ ni àwọn ẹ̀gbọ́nrún máa bá tọ́nà sí tó máa káàkiri gbogbo àgbáláyé gẹ́gẹ́ bí ṣifolóyè Sunday Igboho náà ṣe máa ń sun ẹkún nínú kọ́nà yàrá ẹ̀ ṣùgbọ́n tí ò kì í sí ẹnì kankan tó máa ń mọ̀ sí nítorí wípé ó heavy ẹ̀ mọ nǹkan tó ń sọ ìjàngbára màní a fẹ́ gba country country tó ti wà lọ́wọ́ àwọn àjogún different different country all over the continent ó wà lọ́wọ́ àwọn òyìnbó aláwọ̀ funfun ó wà lọ́wọ́ àwọn boríborí ìlú mẹ́kà ó wà lọ́wọ́ àwọn fúlàní jẹgúdújẹrá ọmọ ọlọ́mọ ògúnlúṣọ̀ kan ṣoṣo láàrin wọn tó bá ti kọ́kọ́ tóun náà bá ti fìgboyà sí ní nípa ara nípa ẹran ara ẹ̀rù á máa bà ń kọ́nà pé ha ó heavy ṣùgbọ́n tí olódùmarè bá ti pè é ní choosing ones kò ní heavy níwájú olódùmarè torí pé adániwáyé ọba òkè òun ló pìyẹ̀ wípé àsìkò ti tó kó wá jẹ olódùmarè tó wá pìyẹ̀ kò ní pìyẹ̀ wípé torí wọn wá ní kọ́ tólódùmarè bá fẹ́ fi generation kan já generation kan kúrò nínú oko ẹrú wọn ò ní fún ní short life wọn ò ní kọ ẹ̀mí kúkúrú fún látòdì ọ̀run wọn máa kọ ẹ̀mí gígùn fún gbogbo obstacle tó bá ń pass through wọn kò ní kú that's why lẹ ṣe rí pé bọ́n ṣe gbé iná wá tó ń gbé gbogbo petrol wá tó fẹ́ wá sun mọ́lé lọ́jọ́ sí ẹ wípé mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ nítorí wípé olódùmarè ọba adániwáyé ló rán níṣẹ́ kò kí ń ṣe ènìyàn. is everyone who connects himself or herself to Yoruba Nation there for Yoruba Nation interest? Are they really interested in the progress of Yoruba Nation or are they in Yoruba Nation to destroy, to break, to ridicule, to frustrate the efforts of people who are involved in the true fight to get their indigenousness, to get Yoruba nation. Right now, as you can see, a lot of things have been happening, and somehow we've started seeing separation of the wicked criminals who have infiltrated Yoruba nation. people who have been sent by politicians to break and crack Yoruba nation down. If you're just coming across this channel and you're not a member, tap on the subscription button as we proceed to hear more about this. tó bá wá di wípé àwọn èèpo àbí àwọn àlìkámà tí ń jẹyọ nínú èèpo àwa máa máa ń fi ojú olóore a máa fi gúngi àwọn bàbá yẹn níbi tán wà ṣé ìyẹ̀pẹ̀ nìkan máa jẹ ni for now ṣe rí i pé àwọn bàbá yẹn lè ṣiṣẹ́ kankan mọ́ kọ́ńpínì wo ló fẹ́ gba àwọn bàbá yẹn síṣẹ́ nítorí wípé wọ́n ń jìjàǹgbara kò sí kọ́ńpínì kankan tó fẹ́ gba àwọn bàbá yẹn síṣẹ́ mọ́ kò sí nǹkan tí àwọn bàbá yẹn lè ṣe for now ju wípé kí wọ́n sá sínú ahóró kí wọ́n máa give statement lọ because they are wanted ṣé kò yẹ yín ni they are wanted àti jẹ àti mú wọn ta ló fẹ́ máa provide ẹ̀ ṣé àwọn ọmọ wọn tó wà nílùú òyìnbó ẹ rò bóyá ìjàngbara ó máa ń wá fún ó máa ń wá freely ni ó máa ń wá pẹ̀lú tax àwọn ọmọ àlè tó jẹ́ wípé wọ́n fún wọn lówó kí wọ́n máa fún àwọn wọ̀nyí láti máa fi jẹun tó ń fi owó yẹn kọ́lé ṣe rí o yàtọ̀ sí àwọn bàbá Bánjí Akíntóyè tí àwọn ènìyàn bá sẹ́ndì owó sí bóyá wọ́n máa fi ṣe one or two things torí pé tẹ́ ẹ bá wo èjì àwọn bàbá yẹn láti jọ́ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ jàǹgbára mi ò rí gbà báyẹn wá rí lórí Facebook rí kí wọ́n máa máa ṣàgbé oúnjẹ bẹ́ẹ̀ ni kó tó di wípé ó bẹ̀rẹ̀ ìjàngbara yìí pé Yorùbá nation mi ò mọ ẹni tó ń jẹ́ bàbá Bánjí Akíntóyè rí wípé kó máa wá ṣàgbé oúnjẹ ṣebí ọ̀pọ̀ ṣebí ọ̀pọ̀ àwọn actress àwọn actress tí wọ́n pera wọn ní actress bọ́n ṣe ní millions bọ́n ṣe ní millions tó tí kan nínú wọn bá síkì orí Facebook náà ti máa ma tọrọ owó hospital fún wa pé ká máa máa dáwọ́ hospital fún wọn àwọn bàbá yìí ò tí ì wárí individual even before Yorùbá nation wípé ẹ jọ̀wọ́ ẹ wá dáwọ́ fún wa irú Davido ìgbà tó lóun fẹ́ ṣe charity pẹ̀lú gbogbo billions billions of money gbogbo thirty million gang wọ́n tún sì gbé gbà bára lórí Instagram ní wípé kí wọ́n máa dáwó fún wọn káwọn àwọn mẹ̀kúnnù kí wọ́n máa tún dáwó fún wọn àwọn wọ̀nyẹn kó gbogbo àwọn owó wọn pamọ́ ṣèbí lánàá ṣèbí àṣírí àwọn owó kan tó ti bàjẹ́ sí orí social ní orí social media ẹ rí bí owó yẹn ṣe pọ̀ tó tó bàjẹ́ mọ́ bẹ́ẹ̀ àwọn nǹkan wọ̀nyí ni àwọn bàbá yẹn ń jà fún bó tilẹ̀ jẹ́ wípé ẹ wá ń sọ wípé onírọ́ ni wọ́n wọn ò ní nǹkan kan tán fẹ́ ṣe ẹ mọ̀ wípé nǹkan tí wọ́n ṣe àwọn náà bẹ̀rẹ̀ without knowing ni ọ̀rọ̀ ìjàngbara yìí wọ́n bẹ̀rẹ̀ láì mọ̀ wọ́n bẹ̀rẹ̀ láì mọ̀ ni nítorí wípé àwọn wò wípé a ah, gbogbo history gbogbo ìwé tó ń ti kà gbogbo nǹkan tó ń ti mọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjìrì ilẹ̀ ọ̀dá ayé wọ́n wò wípé ìran wọn ìwọ̀nba tó kù táwọn máa lò láyé kí ìran àwọn bọ́ kúrò lóko ẹrú wọ́n wá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀run wá sọ di reality mọ́ wọn lọ́wọ́ ẹ mọ̀ wípé ó máa difficult ni nítorí wípé wọn ò sí ní abẹ́ owó kò dàbí àwọn Nigerian government tó ń jókòó lé billions of naira mọ́lẹ̀ tó jẹ́ pé wọ́n rí owó campaign wọ́n rí owó ṣe gbogbo nǹkan tí àwọn Nigerian government tí wọ́n sì báyé gbogbo àwọn ọmọ káàró òjìrì jẹ́nìsì tí wọ́n ń kó owó pamọ́ sínú kọ̀ńténà tó bá fẹ́ gba tíkẹ́ẹ̀tì presidential nísìn wọ́n ní hundred million tó fi máa gbà á lọ́wọ́ tó bá jẹ́ pé bàbá yẹn náà ti wà lórí owó rẹpẹtẹ rí bóyá wọ́n ti àwọn náà ti wà nínú àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ti owó tó ti jẹ owó tó ti jẹ owó ilẹ̀ Yorùbá tó ti báyé ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀ẹ́rí wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń pariwo pé olóṣèlú ló ń ṣiṣẹ́ fún yẹn ẹ̀ ní máa sọ bẹ́ẹ̀ bàbá yẹn ní owó olóṣèlú táwọn ti jí kó pamọ́ fi ṣe campaign fún àwọn Yorùbá nation. All about money, money, money. I'm not saying that accountability should not be put into Yoruba nation because that exactly is the problem that we are having in the so called Nigerian nation. Accountability, corruption. These are one of the major problems that we have in Nigeria. So, for those who are questioning, who are trying to find out about what this and that has been used for, I do not see any problem about that. But then, um, people should understand that freedom is not cheap, it comes with a price. But then, that does not give permission to certain group of people or to some people it doesn't give them permission to use this as a money making uh, machine even though their comfort security, and a lot of things has to be, you know, it has to be catered for. They are no longer like how they used to be. They are now targets for destruction by the government. They need security. They will not in any way try to put themselves in a situation where comfort will be taken out of them. No, out of their life. They will have to be comfortable. They are sacrificing a lot. It is very important and everyone needs to understand um, this. Queen Sheba has broken it down, and for those who are still confused, for those who still believe that um, Professor Ban- eh, Banji Akintoye, Sunday Gbowo, uh, eh, and whoever, if they say, oh, these people are just there taking our money for nothing, well, you have your opinion. Let us meet at the comment section ẹ̀yin ò rí pé yorùbá nation ti heavy gidi gan ni ó ti gba gbogbo world because it is revolution revolution is coming ṣé rí gbogbo eléyìí tí wọ́n ń ṣe lórí facebook ta ló fẹ́ gba yorùbá nation nobody kò sí èèyàn kan ṣoṣo tó lè gba yorùbá nation àfi tó lódùmarè bá ti ṣe tán gbogbo ẹnu yẹn yẹn yẹn tí wọ́n ń lé lórí facebook yẹn kò lè gba yorùbá nation revolution is coming tó máa gba yorùbá nation ẹ má jẹ́ kẹ́yìn kan máa dẹ́rù bà yín àwọn tí a fi rán tọ́lọ́dùmarè bá ti ṣe tán kódà táwọn gan tó máa fi wá sọ síta gbàjù báyìí àwọn gan ò ní mọ̀. That is all for now. You have heard what she has to say. This is what it is. What are your opinion, your thoughts as regards this one? Let us meet at the comment section and do not forget to tap on the subscription button if you have not done so. I say a very big thank you to those who have taken time to subscribe to this channel and if you're yet to subscribe, kindly tap on that subscription button and also the red bell icon so you will be notified whenever videos such as this are uploaded.